Gracias. مع بلاد عباد الله تبدأ oṣù Ramadan ọlọ sókun díẹ̀díẹ̀ lọ́nà tó ṣe ibi gbogbo tó ti lọ kò tún ṣe dá padà má ẹ̀yà àfìfẹ́ ní tọ́lọ̀ ọ̀rọ̀ ẹlẹ́dàá wa tó bá kà kọ́lẹ̀ pété mí ò tún sojú rẹ̀ òní yawmul jumu'ah iná lọ jẹ́ ìjọ kẹrìndínlógún nínú oṣù Ramadan tọdún yìí kásùn kájí àwọn yìí lọ díẹ̀díẹ̀ nígbà tá a bá fi rí ọjọ́ júmọ̀ àti ń bọ̀ á rí pé ti gan ayé wa ó dà ẹni ojoojúmọ́ ni wọ́n fi ń ká kò kó ọba ní kí wọ́n èèyàn ń lọ nìyẹn. àwọn ọjọ́ tó sẹ́kù nínú Ramadan yìí bóyá èèyàn ti sọ̀rọ̀ alẹ̀ nínú ètò síwájú gbìyànjú púpọ̀ nínú mẹ́wàá kéèyàn má jẹ́ kí ìjàmbá wòlé kún séèyàn mọ́ nínú mẹ́wàá dàrí yìí báyìí kéèyàn wá gbìyànjú gidigidi láti rí nkópa nínú gbogbo tíjà sórí rẹ ní mẹ́wàá ti gbẹ̀yìn irú ìyànjú téèyàn ní mẹ́wàá ní mẹ́wàá dàrí ipò gbàgbé ní mẹ́wàá ti parí àwọn sí olóore wà eléyìí tó yẹ kí gbogbo akámójútó ká sì ṣe lópin ìgbà tí àbá lágbára láti ṣe àwọn ètò ṣe pé wọ́n ní í ṣe pẹ̀lú mẹ́wàá ti gbẹ̀yìn nínú wọn ó náà ní al-i'tikaf al-i'tikaf òun náà ní kéèyàn máa bẹ nu mọ́sálásí pẹ̀lú àníyàn kẹta ìyàsọ́tọ̀ pé mo fẹ́ bẹ nu mọ́sálásí láti máa ṣètò lọ́wọ́ mo fẹ́ bẹ nínú mọ́sálásí láti jẹ́ ẹni tí ó ronú nípa àtọ́lọ́ láti fàṣìkò omi ṣẹ̀sìn bí as bí kíkẹ́ al bí al bí ṣíṣe as fún Ànábì Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam ẹnu àwọn olùmẹ̀sìn islam kò lórí ike nǹkan tá a ni náà ṣe anabi sallallahu alayhi wa sallam ó sì mójútó ṣíṣe i'tikaf yìí pàápàá jùlọ ní mẹ́wàá gbẹ̀yìn gbogbo ramadan nínú ìgbésí ayé èyí tó ramadan tó nínú ìgbésí ayé ànábì wa sallallahu alayhi wa sallam yéésì mẹ́wàá ti gbẹ̀yìn lásán ńlọ́mọ̀fíṣẹ́ rẹ̀ ti ká fún bẹ́ẹ̀ ogún ti gbẹ̀yìn ńlọ́mọ̀fíṣẹ́ rẹ̀ ti ká fún lẹ́yìn. ó wá látọ̀dọ̀ yàrá wa Aisha radiyallahu anha أن النبي صلى الله عليه وآله وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه من بعده ọlọ́run sallallahu alaihi wasallam máa fi mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan àwọn máa fi ṣe ẹ̀rẹ́tìkáf kò sì yé ṣe bẹ́ẹ̀ títí tọ́lọ́wọ́ bá fi pè sọ́dọ̀ nígbà tí Ànábì wa kú tán àwọn ìyàwó rẹ̀ náà wọ́n fi mẹ́wàá ti gbẹ̀yìn ṣe ẹ̀rẹ́tìkáf ẹ̀rí ẹni tọ́lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tó bá ṣe rọrùn fún láti ṣe ẹ̀rẹ́tìkáf ẹyẹ kọ́ lọ́ọ́ mọ̀ kó àǹfààní ńlá lélẹ́yìí o àǹfààní àti tún ẹ̀mí ṣe ẹ̀mí tó ṣe wípé jẹjẹrẹ ti wọ̀ àwọn àfẹ́kùfẹ́ ńbẹ́ńbẹ́ ẹ̀mí tí máa pe ní lọ sí di kásá ìdá kásá burú ọ̀nà àti tún ṣe nìyẹn ọ̀nà àti já ìfẹ́kùfẹ́ ọkàn lógun nìyẹn àti pé ẹ̀rìtìkáàfù yẹn ọ̀nà àti tí máa gbé yẹn dínà pátá korongodo tí gbogbo ń tí èmú ní ìsìtọ́lọ́ọ̀.

ẹ̀rí kẹ́kẹ́ yẹn ọmọ adínkù bákan náà ààyè kéèyàn ti àrójú ráyè kí alukur'ani ẹ wò bàtí Ramadan náà ti bẹ̀rẹ̀ yìí pàìmáyé wa la bá kí alukur'ani tí ọkọ̀ jọjọ ìmọ̀ tó ṣe jọjọ ni ọ̀pọ̀lọpọ̀ ó ti lè máa dẹnu lékún kí ẹni tí ó gbé dìde ọba ẹnìkan pé wọ́n bá ní sọ́nbẹ́lé àwọn bọ̀ àti bẹ́ẹ̀ àwọn èèyàn láǹfààní àti kí alukur'an tó bá lọ sí ẹ̀ẹ́dìgáf ní mẹ́wàá ti nínú Ramadan tó sì gbìyànjú láti gbé gbogbo tó lè mú káwọn èèyàn tó máa rí ọpẹ́ wọn máa bọ ọsàn tó ń ti bọ ọsàn kó tó tó gbé jìnnà síra rẹ lọ rí kó fún ní fún irú ètò ọ̀làsìkò fún tẹ́lẹ̀ ní àsìkò ẹ̀rẹ̀tìkáf ìyẹn máa ń láǹfààní àti ìsìnrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ èèyàn kọkàn rántí ẹ̀ èèyàn tún máa fa ahọ́n rántí ẹ̀ eléyìí yóò tún wá sún yàn lọ síbi kéèyàn máa forí ga ara kéèyàn tún fi máa rántí ọlọ́run nínú ẹ̀rẹ̀tìkáf àyè ó sì fún yàn láti máa ṣe kìyàmù lẹ́yìn nítorí pé bọ́ọ̀ bá sí lọ́rọ̀ padà táwọn ń ṣe kìyàmù lẹ́yìn tóníkálukú ọ̀lásìkò kan tó fi ń sòkò tó ti ń bàjẹ́ ọ̀dájú pé wọn náà bá orí ara rẹ sọ̀rọ̀ wàá kó ọkàn rẹ níjànú lọ sí ìdí pé àfikà sarakosa àfikà taragiri amójútó sí náà àti àwọn ìbáyìí ojú ọmọ tiẹ̀ bá tolú àrùn subhanallah torí ẹ̀ nínú Ramadan ẹni tí ò bá ti láǹfààní láti ṣe umrah ní ìbẹ̀rẹ̀ àbáàrin Ramadan ó gbìyànjú láti lọ sí umra ní mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan nítorí ọlá ńlá eléyìí ti ń bẹ fún ṣíṣe umra nínú Ramadan hadith Abu Hurayra radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam sọ pé ila al-umrati kaffaratu lima baynahuma. والحج المبرور ليس له جزاء إلا الجنة wọ́n ní umra kan sí umra kan tá a bá ṣe yóò máa jẹ́ ìpèsè rẹ̀ ti ń bẹ láàrin méjèèjì ni tá a bá ṣe umra kan ní sí tá a lẹ́yìn rẹ̀ umra mi tẹ̀sí lẹ́yìn tẹ́lá kọ̀ọ̀kọ́ yóò jẹ́ ìpèsè rẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ń láàrin méjèèjì bẹ́ẹ̀ náà ni hajj tá sì ṣe dáa tọ́jẹ́ ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run ìbámu pẹ̀lú báwọn ibi ti ṣe kọ́ wa kó ká ṣe jẹjẹ mọ̀ pé kọ̀ lẹ́sàn méjì lọ́dọ̀ ọlọ́jà jẹ́nà Al-Imam Bukhari àti Muslim ló gbà wá nínú àdéhùn míì náà tí Bukhari àti Muslim gbà wá anábì fi hàn wá gbígbé innal umrata innal umrata fi Ramadan ta'dilu hijja umrata bá sínú Ramadan ó ṣe déédé pẹ̀lú hajj inú riwaya mi ta'dilu hijjatan ma'i ó ṣe déédé pẹ̀lú kíkà gbé àṣẹ hajj pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé ẹni tọ́lọ́ ń bá bò láṣìírí tó lówó ó yẹ kó sojú kòkòrò láti lọ sí umra nínú Ramadan yìí a sì máa pèsè umra kò gba ọjọ́ kan ọ̀wọ́ wákàtí ni ọwọ́ àwọn ìṣẹ́jú ni bí bàbá ṣe dá sí ni tó kọ gbàsìkò lọ títí ká lọ sí umrah nínú Ramadan ó pàtàkì púpọ̀ ìwádìí pé tó lọ lọ umrah umrah lọ pé kọ̀ọ̀kan wákàtí méjì mẹ́ta ọ àdàrà rẹ̀ ọ̀gàn ká Mẹ́kà òní padà wálé ó di lẹ́yìn Ramadan eléyìí ọ̀dà tó nítorí pé umrah lọ fẹ́ ti torí lọ kí ẹ ṣe qiyamul layl. torí pé kò síbi tí wọ́n ti lè ṣe ìyáàmù a sì máa ń gbé gbàtọ sáńlẹ o ọdájú pọ sáfà wọn ṣe olóore kanu torí pé bá ọlà fún ọ wàá ráwọn èèyàn láyìíká rẹ tí à ń jẹ wàá ráwọn ẹni tó wọn fi ń rìn ká mú bọnu tí bá wà tó bá wà lé ó èèyàn ní bùkátà òdodo eléyìí tí ò sí kí wọn náà wá lawọ́ kó ṣàánú wọn pẹ̀lú tí wọ́n jẹ kó ṣàánú wọn pẹ̀lú táwọn náà wọ̀ sọ́run lọ́jọ́ ọdún eléyìí tí ó ṣe sábàbí ipe kò gbé ìdùnnú kò gbé wọn náà kàn àwọn ẹrú ọlọ Mẹ́kà eléyìí tó lọ kan sí àbí alimẹdínà tó kan sí lásìkò tó lọ lọ sí ẹtìkáf wọn á lu ọjọ́ ọgbọ̀njọ́ gbáko àbí ìjọ àbógúnjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n lọ lọ sí lọ́n tó tó bá yẹ ní ọmọdé tó gbà kó dé mẹ́kà gbogbo ìjọsìn mi ìjọba sí ń bẹ̀ náà wọ́n kúkú máa sí ń lé náà tó yẹ kó wálé kó wá sí dáadáa ọmọ òrukàn o sì pẹ̀lú ẹni tó ṣe wípé ó gbìyànjú títí àwọn gbogbo ṣe olórí tá a bá ṣe tọ́jú pé àǹfààní rẹ lọ bẹ́ẹ̀ lómi ó ní ládàá ju èyí tó ṣe pé ńgbà tá a lọ àwọn nìkan náà ládàá gba ládàá rẹ tọ́ ó sì ti mà pípé kéèyàn ọjà ni tó náwó ìrànlọ́wọ́ sẹ́ni tí ò ní iṣẹ́ olórí nù nínú àwọn ṣe olórí tó ṣe pé naf'uhu muta'addin nínú àwọn ṣe olórí tó pàǹfààní rẹ máa lọ bẹ́ẹ̀ lómi yìí tọ́ àwọn tó lọ bá náà nígbà lọ́tọ́ lọ sí ọmúra ìwọ orí wa ni àwọn lárúbáwá tẹ́gbà àwọn náà ń ṣe díje wọ́n ń gbìyànjú láti rí i pé àwọn rí dáadáa ṣe jẹ́ lómìn lọ nígbà téèyàn ti fowó ribiribi tó ti rọ́ǹjẹ̀ sínú kalẹ̀ wọ́n á tó kalẹ̀ nínú mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam láwọn nǹkan tó ṣe é pé bí Ramadan ń bẹ bí Ramadan ò irú ama a máa wù yẹn jẹ bẹ́ẹ̀ inú tútù sọ ni eléyìí tó jẹ́ fọrọ. tí ti kó nike níke níke níke níke tí wọ́n tu dálẹ̀ báwọn yẹn bá ṣe pọ̀ sí subhanallah tó náà sì rọra tútù rẹ̀ tí gbóná gbóná àbí tí ẹ tí aha kékeré báyìí tí wọn làwọn mú lárúbáwá lọ sọ tí èso owó kékeré náà fi pèsè rẹ̀ àbáwọn yogurt tó kó dalẹ̀ àti búrẹ́dì bí ẹbí sínú ẹbí tẹnu ẹ má ti pèpè fún sọláàtì ẹbí sínú ẹbí tẹnu tábà tí wọ́n parí sọláàtì lọ́mọ́bìrì ẹtù jáde wá mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kọ́ wa gbóúnjẹ tọ́jọ́ sọ wá gba rẹsì ìrẹsì àtẹ̀rán adìẹ bẹ́ẹ̀rán adìẹ tó ṣe ikú tó bá kéré jù ìlànà ìlànà adìẹ odidi kan wọ́n gbé sínú ìrẹsì èèyàn kan tó àwọn kòkò tó jẹ́ àwọn kòkò tó tóbi bàjẹ́ ìgbà ni wọ́n wọ́n ṣe ráìsì tí wọ́n gbé sí tọ́bẹ̀tọ́bẹ̀ wọ́n ti sè mọ́bẹ̀ wọ́n máa bu ti kálukú fún nínú ọ̀rọ̀ bí bàbá ráìsì bá bu síbi ẹyọ kọ́ fún ọ kò sí bó ṣe lè kún dòǹjẹ tó tọ́ jẹta láwọn síbi tó jẹ́ giant wọ́n bá ti kú ráìsì fún ọ wọ́n tún wá gbé ìlànà adìẹ wọ́n bọ̀ gbé sínú ẹ̀ Allah ẹni tí tó ń pín omi tí ń pín omi bọ́tú wọ́tà tọ́jú àwa lójú kọjá sí sọ́ọ̀bì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n tún máa pín fún ọ tọkọ̀ tó ọ bí méjì lọ́ba tó bí mẹ́ta lọ sí fẹ́ ságbà àwọn fẹ́ sórí rẹ̀ ni ókè ìwọ bàbá olówó náà tọ́ sá lọ Mẹ́kà tọ́ sá lọ Mẹ́dínà ṣé ta ló fílẹ̀ kọ́ máa ṣe kí ni tó rò páwọn àti ń wá ìbáraẹni na wọn ok iná lẹ́yìn iná lẹ́yìn fẹ́ ẹ̀yin náà ṣe dáadáa ní tí ẹ̀yin náà ṣàánú àwọn aláìní tó bá tẹ̀ ipá láìní aláìní kọ́lọ̀ wa dín ẹ̀rí pé aláìní jọjọ nàìjíríà nàìjíríà ni àwọn olówó tó bá ṣe rere bá fún nàìjíríà báyọ̀ wọ́n lè máa parọ́ ọrú rẹ̀ nínú England tẹ́nìkan ṣe ń pè ó ní ẹ táwọn bá yọ zakato fitr ní London àwọn ìrora láìní táwọn ó pè fún mo ní ẹ dára sọ̀rọ̀ yìí àìpá gbàlagbà kúrọ̀ ẹ dára sọ̀rọ̀ akramakumullah kò sílùú tí òṣèlóṣì láyé wọ́n kàn lè pọ́n lù kàn jùlọ kàn lọ. tòbí ẹ̀ náà nìyí Saudiya aláìní pọ̀ jára àmọ́ wọn lè máa gbára pamọ́ nítorí pé àwọn láyọ̀ ọkàn kò ní sísẹ́ ẹni jù lọ. kò sì ní tẹ́wọ́ pé ẹ fún mi fún mi báwo ma Ọlọ́run ló ti fẹ́ gbà tòtẹ́ ẹ̀ báwa ẹni tí ó kó ṣe bára ga bábá ni wọ́n ń pè nǹkan náà tó kọ́lọ̀ ń dàpọ̀ kọ́ sàánù wa torí pé ọkàn ló sì máa jókòó sí ẹni tó sì rẹ bá bẹ lọ́kàn rẹ̀ kò sí tó lé ní torí ẹ̀ ránṣẹ́ ń ká ní àmójúnù kúrò nǹkan akramakumullah torí ẹ̀ àwọn òkè kọ́ ọmọ lọ sí ọmúra àti sọ kókó lọ sí ọmúra gan ọmúra ń bẹ́ẹ̀ nù nǹkan tó ní ládà pọ̀ nínú Ramadan àwọn tó bá ti sí ọmúra rẹ pápápá máa tètè padà bọ̀ wálé kọ́ wá sí dáadáa wá sí dáadáa sáwọn ẹrú ọlọ́ nítorí pé nínú hadith anabi sallallahu alayhi wa sallam oní innama tunsaruna bi du'afaikum ìrànlọ́wọ́ tẹ̀ máa ń ṣe fáwọn ọ̀lẹ́ nínú yín ìrànlọ́wọ́ tẹ̀ máa ń ṣe fáwọn aláìní nínú yín tọ́lá wọn fi máa ràn yín sí torí ẹ àbí wọ́n ọ̀fà lè kún àràn sí ọ̀fà lè kún ràn lọ́wọ́ ìwà pé láti bẹ̀rẹ̀ ìjọ ọdún ni wọ́n lájà tí tó wá sọ ọdún ọmọ wa bọ̀ ọmọ wa ròyìn ọmọ wa ròyìn adìẹ mọ́kà yóò tún máa fi kún wọn kàn máa pín jọ fún gbogbo yẹn ok sẹ́yìn náà gbà pé à èmi náà gbà wọn náà bá débi náà ti ń pín rè wọn náà gbà rè à sékè ẹsẹ bára maka nù <laughs> òun ò ní mọ ibi tẹ lọ ẹ̀yin náà yẹ kẹ wá sànù àwọn èèyàn ẹ̀yin náà wá tó gba sẹbíìlì ẹni tó gba bára sẹbíìlì bára nìyẹn sára akramakumullah ǹjẹ́ àwọn adọ́wọ́ wá bí bá lọ sí ọmọ àwọn ká padà wá kíákíá ẹsẹ tó gbọ́n sọ

ọ̀nà orí pọ̀ ọ̀nà orí pọ̀ níta lè ṣe tá gba dáadáa lọ́dọ̀ ọlọ́pọ̀ ẹ wá mọ̀ wọ́n ní tó bá pé tó bá ṣe ìwọ nìkan lọ́ọ́ àǹfààní rẹ̀ bí tó ṣe kó o ṣe ẹlòmíì ṣàǹfààní bẹ̀ níláàdá torí ẹ tó bá gbé kànga kalẹ̀ èló lówó kànga lẹ́gbẹ̀ẹ́ ọmúra ọwọ́ gbé kalẹ̀ ládùúgbò kálukọ́ máa pa ó púpọ̀ lọ́dọ̀ ládàá rẹ̀ yọ pọ̀ ju èyí tí wọ́n nìkan ó ṣe tó yẹ pé wọ́n nìkan náà dá sáǹfààní rẹ̀ tẹ̀lé yìí túmọ̀ sí pé ẹ̀sìn máa wò ibi tá àna ọlọ́run pọ̀ sí tó bá tún wá lọ ṣe nǹkan tí kì í tálẹ̀ kan náà tó ṣe kalẹ̀ táwọn ẹrú ọlọ́run tó ń sáǹfààní lára rẹ̀ àkáǹtì yẹn wọn ò ní tì fún ọ títí láéláé lópin ìgbà táwọn yẹn bá ń sáǹfààní lára kódà kó ṣe kó ti kú nínú àwọn iṣẹ́ tí wọ́n sá máa kọ́ ládàá rẹ̀ káfíìrì ọba àpamíbẹ̀ mùsùlùmí ọba àpamíbẹ̀ ọmọ àgbà ládàá náà kódà wọn ọba àbù nínú omi yẹn kó tún fún ajá kó fẹ́ lẹ́dẹ̀ ó tún gbà dáadáa torí pé abẹ̀mí làwọn náà anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo àánú tẹ ẹ bá ṣe fún abẹ̀mí ẹ gbà dáadáa mẹ inna fi kulli dhati kabidin rafibatin ajra gbogbo tẹ ẹ bá ṣe fún abẹ̀dọ̀tí mí ẹ gbà dáadáa lórí ẹ akramakumullah tẹlẹ ìbájẹ bẹ mẹwàá àgbẹ̀yìn tí ń bọ̀ yìí kìí ṣe ẹrí kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní sẹ́ à ń sùn bàjẹ́ yìí oorun yóò sì yẹ wá mọ́ nínú Ramadan tí mẹ́wàá àtìgbẹ̀yìn bá wá dé kálukú wa o àfi ká jìnnà sí ibùsùn wa o káka ẹni wa ńlẹ̀ pẹ́pẹ́pẹ́ kọlọ wá fi kan fara tì sí torí pé àìsùn láwọn ọjọ́ yẹn kò pé ká kú àìsùn láwọn ọjọ́ yẹn kò pé ká kú èyí tá a ti ń sùn bọ̀ látẹ̀yìn náà kàn rí ẹ̀ tó bá yé wa báwọn á gbìyànjú nínú mẹ́wàá àtìgbẹ̀yìn yí báyìí ní ìyànjú tá a ti gbà ní tẹ́lẹ̀ Aisha radiyallahu anha ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam oníkanu rasulullahi sallallahu alayhi wa sallam yajtahidu yajtahidu fil ashr al awakhir ma la yajtahidu fi ghayr wọn lànà bí máa ń gbìyànjú ní mẹ́wàá ti gbẹ̀yìn ìyànjú tí kì í gbà nígbà subhanahu ó túmọ̀ sí pé mẹ́wàá ti gbẹ̀yìn yẹn ìyànjú táwọn àbí máa gbà ń bẹ̀yìn kò sí èyí tá a lè fi wé nínú ìyànjú tó ti gbà ṣáájú rẹ̀ nítorí pé tó bá ti lọ rọmọdọ́nà lọ nìyẹn torí rẹ̀ àwọn ẹni rẹ̀ ò ní fẹ́ kí rọmọdọ́nà lọ láti sin náà ló ti yẹ ká máa gbìyànjú lórí túmọ̀ àti ọba dá àtàlátà ló ti yẹ ká dá mọ́ tá a bá gbé òdì làrúbá ó ti ń pẹ́ o á ń bọ̀sibọ̀si pa àwọn àdúró dàlà yìí sí pé la fẹ́ dájú màmá pé ọ̀dà àti òdì dá láti sin ló ti yẹ ká máa gbìyànjú kalẹ̀ anábìyàn sallallahu alaihi tí mẹ́wàá gbẹ̀yìn yẹn ló máa fi ń sẹ̀sìn fọlọ̀ bàtí àyíṣà ó ní nínú àdéhùn mi ìlà dọ́kọ̀lẹ̀ làásù tí mẹ́wàá ti gbẹ̀yìn bá wọlé ahìyà lẹ́yìn anábì máa fi gbogbo òru rẹ̀ sí lọ wà á yẹ kọ́ ọmọ ahìlẹ́ yóò sì jí ìyàwó àtọmọ yóò jí wọn sílẹ̀ wọ́jẹ́ dà anábì ọmọ wa gbìyànjú wọ́ṣẹ́ dẹ̀lmẹ́ ìzàrọ̀ yóò wá dé ìlọ́dì rẹ̀ yóò lé yóò lé tẹ́pọ́n kẹ́lẹ́ ìsìn kò sọ ọ̀run mọ́ al-Imam al-Bukhari àti Muslim òun ló gbà wá. tọ́ Ànábì sallallahu alayhi wa sallam ó máa ń dínà tí àwọn àlọ́sùn tí obìnrin ní mẹ́wàá ti gbẹ̀yìn nítorí pé ìjọsìn eléyìí tó fi síwájú yóò kó àìrọ́jú bá níbi à ń obìnrin ní mẹ́wàá ti gbẹ̀yìn báyìí ọ̀gá wa nìyẹn o ọlọ́run bá ti forí jìn gbogbo ètò ti síwájú àti ètò gbẹ̀yìn nínú àwọn àṣìṣe rẹ̀ bó wàhálà wa ní garanti sáájẹ́ pé oorun yìí náà sá lọ́ọ́ tẹnámá oorun yìí náà lọ́ọ́ tẹnámá kọ́sì anábìá Muhammad sallallahu alaihi wa sallam bí wọn náà jẹ́ni tó ṣe é pé yóò fara sílọ̀ gidigidi tọkàntọkà ní mẹ́wàá àti gbẹ̀yìn yìí báyìí kí àwọn ọjọ́ àti òru yìí kí wọ́n lọ́mọ lọ́wọ́ wọ́n torí àwọn ọjọ́ náà pọ̀ lọ títí ọjọ́ mẹ́wàá péré ni a sì ti mà pé nǹkan ńlá ẹnbẹ tí ó ṣẹlẹ̀ nínú mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan òun náà ni Laylatul báwo wá lè ní jẹ ẹni tí bá láyé lẹ́ni tó ṣe pé ó ń dúró sẹ́sìn fọ́lọ́ ọba nígbà tó bá pé mo nanú mo sùn lọ́gbọ́n bóyá mo ti ṣe fẹ́ láǹfààní yìí báyìí. báwo lọ́lọ́run ti ṣe fẹ́ forí rẹ̀ látòkò kọ́dìrì sí ọ nígbà tó ṣe pé àsìkò tí àwọn èèyàn dìde dúró tí wọ́n ń ṣẹ̀sìn fọ́lọ́ ìní ìwọ àtàwọn kan àtàwọn kan rú rẹ aláìmẹ̀tì kan ẹ wá lọ jókòó lẹ kóra yín jọ lákọlábo ẹ wá ń dá wákà lẹ ń kọrin ẹ wá nílé látòkò kọ́dìrì lẹ́sẹ̀ ẹ tẹ̀ra yín jẹ ẹ tẹ̀ra yín jẹ bá ṣubú sófò ẹ tẹ̀ra yín jẹ ẹ bá tẹ̀ra yín jẹ ẹ rò pé tẹ̀lómi lẹ́ ń báyìí ẹ ń dáná sọ ni pé máa ń kọ́ ọmọ ilé lẹ́tọ̀ọ́ kàdù ìmánu wàhísà gbófinró lọ́wọ́ máa dàkọ́ dẹ́mẹ́mẹ́ dẹ́mẹ́ ẹnikẹ́ni tó bá dìde dúró ṣe sọ láti fọlọ́ nílé ìlọ́tò kọ́t torí ipò gbọ́lọ́ wọn bá gbọ́ nítorí pé ń sìn wẹ́sàn ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ni kan yìí ọlọ́wọ́n bó ti torí rẹ̀ ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké nítorí pé lè lọ́tò kọ́dọ̀ gbogbo èèyàn ń fẹ́ láti jẹni tí ó níkùn nínú àánú àti kẹ́ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ọba ọlọrẹ ọba alápọ̀nlé tí máa sànú àwọn ẹrú rẹ torí ẹ ọ̀dọ̀wọ́ wa o káma jẹ ẹni tí ó sùn àsùngbàgbéra ẹni tó yẹ kó ní ma lásìkò tí a fẹ kojú ìbò tí wá fi fi ṣe fi gbogbo nǹkan yòókù ń ṣe fún jọ sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ nínú àpọ́nlé àti gíga tí ń bẹ fún Laylatul Qadr tí ọba yí ọ òun náà ní ipe alukurani alápọ́nlé yìí inú òru Laylatul Qadr lọ́lọ́ sọ̀kalẹ̀ alukuran kitabullah alukurani tírà ọlọ́ni o wa huwa a'zamu kitabin anzalahu Allahu ala nabi onítìrà tó tóbi tó tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún anabi inú Laylatul Qadr lọ́lọ́run wá sọ̀rọ̀ lọ́lọ́run sọ̀kalẹ̀ adúgbò ẹ̀fọ́lọ̀ nínú ọlá tí ń bẹ fún Laylatul Qadr tọ́ nínú ọlá tí tó ń bẹ fún Laylatul Qadr oní àná ìròyìn tọ́lọ́run bá fi ròyìn rẹ̀ wípé nínú rẹ̀ láti yà gbogbo nǹkan tó ṣe pé a fẹ́ fi ọgbọ́n wa tó dókun pín inú rẹ̀ láti yà ìyẹn ni pé lóru lọ́lọ́run ọba ti máa ń kọ kádàrá àwọn ẹ̀dá láàrin rẹ̀ látún kọ́dìrì sílẹ̀ látún kọ́dìrì ọdún tí ń bọ̀ inú òru yẹn lọ́lọ́run ó ti kọ́ kalẹ̀. tọ́ báwo wá ni ìwọ ti wá sùn lọ ti nanú kalẹ̀ oníbọ́bá ṣe wọlọ́ kọ́kọ́ bọ́bá ṣe gbogbo pin kọ̀kan Allah ó sera rẹ nìyẹn ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ó lo àsìkò yìí láti máa bẹ́ lọ nítorí nítorí bá méjì kọ̀ lórí ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tóní láyọ̀ rúdò kádàrà ilẹ̀ dùcá kò sí kankan tó lè yí kádàrà padà fàdúrà tó bá wà nù kàn bẹ́ẹ̀ lọ tó bá wà nù kàn sàdúrà déédéé àsìkò tó lọ́wọ́ bá ń kọ kádàrà tí ó ṣẹ láàrin òní sírú ọjọ́ yìí lọ́dún méjì ń bọ̀ ó súnmọ́ orí rere gbà torí pé wọ́n ní wọ́n kọ àkọọ́lẹ̀ ikú àti ìṣẹ̀mí lọ́jọ́ náà tá a lẹni tó láàrin òní sírú ọjọ́ òní tọdún tí ń bọ̀ tá a lẹni tá sì fi ilẹ̀ tí ó máa ṣẹ̀mí láàrin òní títí irú ọjọ́ òní tọdún tí ń bọ̀ bákan ta lẹni tí ó là ta lẹni tí ó parun ta ló lórí ire ta ló lórí ikú ta ní ọ̀gá ta lẹni tó ṣe pé á sílẹ̀ ta lẹni náà tó ṣe pé á jẹ́ kí èrè oko tiẹ̀ gọ́gọ́ ta lẹni tá sì jẹ kí ìyìn àti ọ̀dá sí ọjọ́ yìí ọlọ́run bọ́ pọ̀ gbogbo eléyìí báyìí gbogbo nítorí ọlọ́run bá bá fẹ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yọ kọ́lẹ̀ ní ọjọ́ táwọn yìí o yẹ bọ́lá ń sọ pé inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna mundirin fiha yufraqu kullu amrin hakim amran min indina inna kunna mursilin rahmatan min rabbik innahu huwa as-sami'ul 'alim. bẹ́ẹ̀ lẹ́yìnlọ́tò kọ́dùn lọ́lọ́wọ́ bá wá ròyìn yìí lọ́n inú ayé yìí ibẹ̀ láti máa ń kọ́ àkọọ́lẹ̀ kádàrà gbogbo tí ọba ṣẹlẹ̀ àtọ́jọ́ ilé ti máa wáyé o ìbọ́lọ̀ náà lọ́rọ̀ àwọn aránṣẹ́ ọlọ́rọ̀ àwọn aránṣẹ́ náà ni máa ń kọ́ kádàrà kalẹ̀ wọn ni inna anzalnahu fi laylatul qadr inna anzalnahu fi laylatul qadr laylatul qadr rọ wáyé gbogbo ẹni tí ń bẹ láyé ní ọjọ́ náà ní ọba láyé ìwọ́n kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́wọ́n bó forí rẹ̀ sí yé ṣe gbogbo èèyàn lọ́lọ́wọ́n forí rẹ̀ sí àwọn mùsùlùmí nìkan lọ́lọ́wọ́n forí rẹ̀ sí wọn náà fẹ́ nípìn mẹ́ kọ́ gba islam kọ́ gba islam torí pé ibi tó ń tukù sí lójú sánà ó tó aṣọ sápá sọ ọgbẹ́ tí wọn náà bá ti gba islam orí ti bẹnu lè lẹtọ kàn Ọlọ́run kò fi ṣèwọ náà بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه خير من صام وقام وقام ليلة القدر صلى الله عليه وعلى آله وصحبه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 inú rẹ̀ ló ti sọ alukur'an kalẹ̀ alukur'an tó jẹ́ afinimọ̀nà fún àwọn èèyàn lọ síbi tí wọ́n ti ṣoríire akóni níjànú fún àwọn èèyàn jìnnà síbi tí wọ́n lọ tí wọ́n fi ṣoríire alukur'an yìí báyìí nílẹ̀ lọ́tò kọ́tù lọ́lọ́ sọ̀kalẹ̀ látinú alóhùn mahfuz wọ́n sì bẹ́ẹ̀ ní sọ́màlì ayé ló ti ń di ó ti wá di pé ọlọ́wọ́n bá ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ lábala lábala bẹ̀rẹ̀ láti inú oṣù Ramadan yìí náà fún anabi sallallahu alaihi wa sallam ó di di ọdún mẹ́tàlélógún bákan náà nínú tó tún mú kílè lọ́tò kọ́dọ̀ kọ́dá yàtọ̀ òun náà ní kí ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní a òru tó ga o nígbà tó sọ yìí pé wa ma adraka ma laylatul qadr kí ló sọ fún ọ bí lè lọ́tò kọ́dọ̀ ti ṣètò kí ló lè sọ fún ọ bí lè lọ́tò kọ́dọ̀ ti eléyìí wọ́n pè ní istifhamu tafkhim istifhamu tafkhim ìbéèrè ni láti ṣe àpèjúwe bí nǹkan ti ṣe ga tó bí nǹkan ti ṣe bàbàrà tó. bákan náà ọlọ́run fi hàn wá pélé lọ́tọ̀ kọ́dìrì òru ẹ̀yọ̀ kan ní òru kọ́dìrì yìí òru kan ní ṣùgbọ́n jẹ́ nítorí lórí ju ẹgbẹ̀rún sùn lọ ọlọ́run bá nílẹ̀ lọ́tọ̀ kọ́dìrì khayrun min alfi shahr ẹgbẹ̀rún sùn jama tó bá tó pín fún oṣù méjìlá wàá rí i pé yóò fún wa ní ọdún mẹ́tàléní ọgọ́rin àtàwọn oṣù kan àtàwọn ọjọ́ kan ọdún mẹ́tàlélọ́gọ́rin subhanallah tó ẹ̀wọ̀n kó bẹ́ẹ̀ mi àwọn èèyàn bá gùn tá a sì èèyàn ní òòlù ọgọ́rin ọdún láyé orí ẹ̀yọ̀ kan tọ́lọ́wọ́n bá wá tún fún wa ó ṣe déédéé ọdún mẹ́tàlélọ́gọ́rin báwo ló ṣe ṣe déédéé rẹ̀ ó ṣe déédéé rẹ̀ lágbọ́n kó sinọ́ ń bẹ̀ tó bá sinọ́ ń bẹ̀ ọgbà ládàá ẹni tó fi ọdún mẹ́tàlélọ́gọ́rin sinọ́ eighty three years àmọ́ tí wọ́n bá sinọ́ náà ẹ̀ tó nǹkan sùn ah kí ló gbà ó ní gbà kankan ṣébọ̀ ní ti sófò ti pẹ́ náà ó ní gbà kankan àmẹ́ni tí ó sùn tó dìde ti sin lọ ẹni tí ó sùn tó dìde ti sin kìyàmù lẹ́yìn ẹni tí ó sùn tó ẹ gbé fètè lùtè ahọ́n rẹ̀ ọ̀n lò ké lọ́ọ̀lẹ̀ lẹ́ni tí ń bẹ lọ lẹ́ni tí ń pé ọ lọ irú wọn là ń bá wí ó ń ṣe sọlẹ́ẹ̀tì ní sọ àwọn tó kó ipa pàǹtí kankan ni máa sọ wóróworó wọ́n máa sọ kókó kaba wọ́n máa tẹ́ra wọn jẹ gbalagbadza mọ wá ó ní lèlẹ́tò kọ́dé tá à ń ṣe ìsẹ́yìn lẹ́ ń ṣe ẹ̀yìn lẹ́ ń ṣe lèlẹ́tò kọ́dé. so ẹ̀ríkì ẹ̀tàjẹ́ ru ẹlẹ́ ó ti yẹ kó dìtà láwùjọ wa àmọ́ ńgbà tó ṣe pé ẹni tí ń ta àwọn èèyàn jẹ òun ò ní dẹ́kun rẹ̀ àwọn èèyàn tá ń tàn jẹ ní kọ́lọ̀ dín wọn pọ̀ àwọn akóyinjọ para àdúgbò ẹ̀ jáde wá mọ́sálásí ó ṣe lèlẹ́tò kọ́dé ti ẹ̀jọba yìí ṣé ẹ̀yin kà lè mú déètì kan kọ́ á lèlẹ́tò kọ́dé lọ́dọọdọ wọn á péjọ ọbẹ tọlọ ń bá lọ kọ pé ọjọ́ náà lè lẹtọ kọlẹ ẹyìn ọwọ àwọn pé ẹyìn ẹsìn àtẹfẹ lẹtọ kọlẹ rẹ sí wọn gbogbo àwọn bàbá olówó àdúgbò àwọn ẹyà olówó àdúgbò gbogbo náà á jáde wọn wọ tìsàlẹ̀ àpàtì tẹsùbọ ọmọ wa kàn kéèyàn máa lẹtọ kọlẹ dá ṣe a ẹ ṣe bí bọ́yá àwọn ẹni tí ọ̀gbọ́n kọ ẹ̀sìn Islam tí wọ́n rí rí mọ́lẹ̀ kan káṣí òkè làwọn èèyàn àdúrà àlàyé tá à ń sin kọ ẹ̀sìn Islam ó tún á jẹ́ pé rèéké ìranù náà lẹ́tùn ra gbálí ẹ̀ máa ń tanra ẹ̀ jẹ ẹ̀gbọ́n dáná bí sọ̀rọ̀ máa ń kọ́ ọ̀mà máa ń kọ́ ọ̀mà lọ́ọ́ kọ́ ọ̀bọ̀ túmọ̀ rẹ̀ máa ń kọ́ ọ̀mà lẹ́yìn lẹ́tọ̀ ọ̀kọ́ ẹnikẹ́ni tó bá dìde dúró tó bá dìde dúró sẹ́sì fọlọ́ kí á là máa dúró ṣe tẹ̀bí sọ̀ láti tó bá dìde dúró ṣe sọ̀ láti fọlọ́ lílẹ̀ lọ́tò kan ìmáàna ní wàhálà ti sábà nítorí pọ̀ gbọ́lọ́ngbọ́ ló ṣe ṣe bẹ́ẹ̀ àti nítorí pọ̀ nfẹ́ kọ́lọ́n ọ̀bọ sọ lẹ́sàn ló ṣe ṣe bẹ́ẹ̀ gufira lahu ma taqaddama min dhanbi ọlọ́wọ́n bó forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú jù. ẹ dákun ẹ wòlé ńlá tán sọnù fúnra wọn ẹ wòlé kiri ńlá tán fásitì ṣe àsìkò tó ń wọ́n tó jẹ́ pé kò ṣeé fowó rà ẹ wàá sọnù ẹ pàdánù rẹ̀ tó bá jẹ́ pé àwọn eléyìí bá ṣàlàyé ẹ̀sìn gidi fún yín táwọn náà bá sì síwájú tó lè máa wù yín síbẹ̀ nìkan yìí ó tò sí wọn lẹ́yìn àwọn gbàgbọ́ àwọn síwájú yín ti wọ́n síwájú yín ti pé ká pawó ẹ wá pawó lè látò kọ́ lè ta ló kó lọlé ìbáwọn ló kó lọlé àwọn ti mọ táwọn wá ẹ̀yin ni kọ́lọ̀ di ẹgbẹ́ ẹ wá máa ṣẹ̀ṣẹ̀ pé tẹ́ bá ti fún wọn lówó àdúrà ti gbà tẹ́ bá ti fún wọn lówó lè látò kọ́ lè ti lé kò lé ẹ ṣàṣedànù nìyẹn àṣedànù nìyẹn máa ń kọ́ ọ̀màlẹ̀ ìlẹ́tọ̀kọ́ ìgbà tá àmọ́jọ́ òní ọ̀jẹ̀ pàtó kọ́dà lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n ní ẹ máa wá nínú gbogbo mẹ́wàá gbẹ̀yìn àmọ́ nínú àwọn òru tó yẹ pé kò ṣeé pín fún méjì nọ́mbà rẹ̀ ò ṣeé pín fún méjì kò sẹ́kù òru kọkànlélógún òru kẹtàlélógún òru kẹẹ̀ẹ́dọ́gbọ̀n òru kẹtàdínlọ́gbọ̀n òru kọkàndínlọ́gbọ̀n òru márùn láti máa wálé lọ́tọ̀ kan ọ̀kanù rẹ̀ náà ni ọjọ́ eléyìí tó túmọ̀ sí pé twenty first twenty third twenty fifth twenty seventh twenty nine àwọn olùdá ti máa wá ní lẹ́tọ̀ padà wọ́n ní ká máa wá ó túmọ̀ sí pé ọgbàyànjú ọgbọ́ọ̀rùn rárá ẹni tí ń wá gan bọ́lọ̀ wọn bọ̀ bá fẹ́ fi ọ̀sẹ̀ kò ń gẹ̀rẹ̀ òun ọ̀pọ̀ lọ ni ó ní jíjọ́ àfi tó bá ṣe àṣọ látọ̀ kẹ́kẹ́ mi lẹ́tọ̀ bọ́lọ̀ mọ́ da wọ́ padà mi torí di eléyìí báyìí lẹ́yìn látọ̀ kọ́dẹ̀ tó ń gbé gbogbo èèyàn wá pẹ̀lú pé mo fẹ́ sẹ̀sìn nínú ẹ̀

ọlọ́run ti forí rẹ̀ sí ọ̀nà torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú o torí ẹ̀ tó bá di mẹ́wàá ti gbẹ̀yìn ẹ nínú Ramadan ọ̀dà ọjọ́ pé àwọn àjìnà sí bùsùn wa a sì fi gbogbo òru wa àfi ń sẹ́sìn sẹ́wọ̀n kó òru ní ọ̀jẹ̀ yìí sọ̀sán òru wa tó bá fẹ́ sùn díẹ̀ sùn lọ́sàn lọ́nà tó fi jẹ́ pé ara rẹ̀ ọ̀dà sánsán lóru tó bá sì wù wá tí mẹ́wàá ti gbẹ̀yìn bá ti dé a lè ṣe sọ̀látù tarawih tá a bá parí sọ̀látù tarawih tó bá tún di lóru bí aago méjì ààbò ká tún dìde ká tún máa bá sọ láti lọ ká tún máa bá sọ láti lọ torí kì í pọ̀ jù torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé salatu layli matna matna salatu òru rákà méjì sálámà rákà méjì sálámà tẹ́ǹbá wa bẹ̀rù kálífàjà ọmọ ìyọmọ yín lọ ẹsẹ̀ wítìrì ẹsẹ̀ rákà kan wítìrì fún gbogbo ní ẹtì nǹkan tó fi kà sọ ni pé a gbọ́dọ̀ ṣe wítìrì méjì lóru kan náà la witrani fi layla ẹ gbọ́dọ̀ ṣe wítìrì méjì lóru kan tọ́ba ti ṣe wítìrì ní sọ̀lá tàràwí tọ́ba jí lóru táàtún ṣe ní àní tún wítìrì ṣe má ọ̀rọ̀ ànábìlà ìgbọ́dọ̀ ṣe wítìrì méjì lóru ẹ̀yọ̀ kan a sì ti pàkíyèsí wípé tọ̀ bó bá jẹ́ báyìí bá ń bẹ fún wa láti tún mi lóru yàtọ̀ sí ilé ìta àti wọ́n lè sọ pé olùwà alákọ̀ọ́kọ́ wọ́n lè sọ pé rákà báyìí àkàn ìdájà márùn márùn kókóró eléyìn àdádálẹ̀ lásán tí ò rí ibi jókòó sí àfi nínú gbáàlẹ̀ àdádálẹ̀ tó àmọ́ wọ́n jíròrò nínú òru Ramadan rẹ tó dá sẹ́sán ọbẹ̀ ṣe náfìlà ṣe ìwọ̀n bá tọ́lọ̀ bá ní kò lè ṣe láì jẹ́ nìkan ọlọ́

kálukú sin àwọn tí ń gbélé wọn lọ́wọ́ wọ́n ti ń ta ọjọ́ ti pẹ́ wọ́n ti ń ta ọjọ́ ti pẹ́ sẹ́wọ̀n pé wọ́n ti ń ta àmàléètì ah, gan ó ti pẹ́ bàjẹ́ ó ti pẹ́ bàjẹ́ kì í sọ̀rọ̀ fifty years ago ni wọ́n ti ń tarọ̀ fáwọn yìí tí o ti wá tó kókùtọ̀ ọba irọ́ mà la kù o ti yẹ kókùtọ̀ ọba ẹ̀sìn ọlọ́run ní pé ẹ̀sìn sọ̀lá ti tarawí nínú kẹsì rákà mọ́kànlá àti kẹsì rákà mẹ́tàlá tọ́lọ̀ ń bá tó ń kẹ́lẹ́ dí lóru ẹ lọ sí náfìlà kò sẹ́ni tó di ọlọ́nà láti sin náfìlà àmọ́ kò sí nọ́mbà kò sì sẹ́ni tó límìtì rẹ̀ sáàtì má ṣe wítìrì méjì lóru kan náà tó bá di mẹ́wàá ti gbẹ̀yìn yí báyìí tó bá tún rọ ọlọ́run tó di lóru yàtọ̀ sí sọ̀láti tarawih ó tún ṣe kìyàmù lẹ́yìn tó eléyìí náà ń bẹ nù tọ́da tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kìyàmù lẹ́yìn tó bá gbé ńlá fi gbogbo ẹ̀ sí ló ti dà jù kọjá pé ti sùn náà àwa jí àwa sì sọ̀rọ̀ ọlọ́lá ju ìdásílẹ̀ kan náà lọ lẹ́yìn sọ̀rọ̀ àti ìṣá àwọn gbàtà ti mọ̀ pé tá a bá ti sùn ọ̀pọ̀lọpọ̀ mi ọlọ́gbàrá gada ni kò ní ìdílé mọ́tò di láàárọ̀ la so tá a bá sì ní lọ ṣe sọ láti lé ẹlòmíì à kí ni àsùnfáfá ń tẹfán káàdìkì so àmọ́ ṣe pẹ̀lú imam tó bá ṣe pẹ̀lú imam ládàá ńlá tún bẹ fún ọ máa ń kọ́ ọmọ màá iná mi hatta yansarif kutiba lahu qiyamu layla nínú hadith imam ahmed tó o bá dúró pẹ̀lú imam títí tí imam fi parí sọ̀dá ọlọ́run ti ẹ̀kọ́ gbogbo orun lọ fi ṣe sọ̀dá adúpẹ́ fọlọ́ wàláì rọrùn pọ̀ náà ẹ̀sìn sáà torí ẹ̀ ló bí òfin tá a pè ní al-mashaqqatu tajlibu at-taysir gbogbo òṣòro kí máa bí ìdẹ̀kùn torí ẹ̀ tó o bá ti dúró pẹ̀lú ìmáà tó o lọ tó o fi parí sọ̀dáàtì wọ́n kọ àkọọ́lẹ̀ pé gbogbo òru ló fi ṣe sọ̀dáàtì á máa dúpẹ́ fọ́lọ́ tó bọ́ bá ṣe sọ̀dáàtì tàràwí tó ẹ ṣe wítìrì tó lọ ní lọ sùn tó o tún sì kankan má tilẹ̀ fi má ọlọ́run kọ àkọọ́lẹ̀ pé gbogbo òru náà ló fi ṣe sọ̀dáàtì kápò orí mi tó bàbá wa sọ sọ̀dáàtì wítìrì látàṣọ tàràwí taa a sọ̀rọ̀ ní mẹ́wàá àtìgbà yìí tá a wá fi gbogbo ẹ̀ sọ̀rọ̀ ìgbè kápàdé mọ́sálásí láago méjì àbọ̀ láàmà sí kìyàmù wa ní mẹ́wàá àtìgbà yìí lọ́nà tó jẹ́ pé à ń kọjá pé wa yọ sí déédéé àsìkò eléyìí tí wa tí ì máa wá sí sàmàlì ayé tí ọmọ wa béèrè a lẹni tó pè mí kí n dá tọrọ mi kí n taba gbé ìyáàmù léèlì wá sígbà yẹn ó sì lọ́lá púpọ̀ ẹ wù ọlá àkókò ẹ wù ọlá ọjọ́ ẹ wù ọlá àsìkò àkókò tá a wà ń bẹ Ramadan àwọn ọjọ́ wo la wà ń bẹ àwọn ọjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan àsìkò tá a tún wá wà ń bẹ ó ṣe déédé àsìkò tí Ọlọ́run Ẹlẹ́dàá wa máa sọ̀kalẹ̀ wá sí sọmọlẹ ayé tí ọmọ àbèrè ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ kankan lọ́dọ̀ mi kí n fún ta ló fi àforíjì kí n foríjì àsìkò tí oorun máa ń dùn mọ́ mi yẹn tó bá jẹ́ pé ìgbà yẹn la wá fi kìyàmù léèlú wá sí a yọ da púpọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́dọ̀ tí wá ń bí tí mẹ́wàá ti gbẹ̀yìn tó bá ti bẹ̀rẹ̀ so kìyàmù léèlú ọ wà níbí láti aago méjì àbọ̀ títí di nǹkan bí aago mẹ́ta àbọ̀ aago méjì àbọ̀ títí di aago mẹ́ta àbọ̀ àpè ọ́ kí wọn náà wà kópa ń mẹ́ta àbọ̀ méjì àbọ̀ sí mẹ́ta àbọ̀ àsìkò ń bẹ tó fi padà sílé tẹ́fì lọ ju oúnjẹ sáré tọ́ akramakumullah àfi ká dúró ká pẹ́ púpọ̀ ká dúró ká pẹ́ púpọ̀ ká rògbò ká pẹ́ púpọ̀ ká forí kanlẹ̀ ká pẹ́ púpọ̀ wákàtí kan kò ní pa wá kí ẹ máa dúró wákàtí kan tó fi sílọ̀ kò ní pa ọ́ ṣé wọ́n mọ iye wákàtí tẹ̀ fi wo bọ́ọ̀lù bọ́ọ̀lù kan tán bá ń jò ní ariwo kan sọ wá láti bìbí ni àbẹ́yìn ò sí lù ní kálukú kan wo ni yéèyé ah, Ramadan àmàlà wa ọmọ mùsùlùmí náà tó gbẹ́gbẹ́ tí ń wòran wọ́n ní ẹ́ bẹ̀rẹ̀ tí ìbá jẹ́ sí kí wọ́n jẹra wọn ó wù wá kọjá kí wọ́n tètè jẹra wọn kí kìíní kan injury time wọ́n tún fi kún la hawla wala quwwata illa billah tí ìmáàmù bá wá lọ pẹ́ lórí sọ̀láàtì ẹlòmíì ò ti máa pò sí kí ni sábẹ́ di màláìka bá jẹ́ sí pàwọ́ amọ́ta bẹ́ẹ̀ di ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àti tí wọ́n ti pọ̀ jù ó fẹ́ wọ aljanna Allahu akbar Paul Moran oye wákàtí tó máa ń lò níwájú fíìmù àgbákò àti fíìmù yálòdì tẹ́tù máa gbé mi sí tẹ́tù máa gbé mi sí tẹ́tù máa gbé mi sí tí ò ní sun yín tí ò ní rẹ̀ bẹ́ẹ̀ ni kì í sun wọn kì í rẹ̀ wọn nídìí àṣẹ sórí ibú àmọ́ máa sun wọn máa rẹ̀ wọn nídìí àṣẹ rọrùn wọn Ọlọ́run dákun kọ́ mọ̀ ṣètò abẹ́ akramakumullah nínú Ramadan yìí báyìí ó yẹ ká gbìyànjú nítorí pé Ramadan bá ti lọ ìbànújẹ́ ni fáwọn ẹni rẹ̀ ìbànújẹ́ ni fáwọn ẹni ọlọ ó tún dìgbà wo ó tún dẹ̀ mí ìfẹ́ni tọ́lọ̀ bá ní kẹ́mìrì ogun ṣé gbogbo èèyàn náà ni ọwọ́ àtúrí Ramadan mi èsì gbogbo èèyàn síbẹ̀ yìí náà ga la kú kú tó náà sì ti wò pé wọ́n náà ti palẹ̀ mọ́ títí pé wọ́n ra báyìí wọ́n ra báyìí ẹ̀yìn rẹ̀ ni wọ́n torí tó bá ti lọ ó ti kóore lọ ó tún di ìgbà míì fẹ́ni tọ́lọ̀ ń bá ní kẹ́mi ìlú ó ti gbà yẹn. bákan náà nínú tó tún mú kílẹ̀ lọ́tò pọ́kìlọ́kọ́ yàtọ̀ oníkó àwọn mọ̀lẹ́kà máa ń sọ̀kalẹ̀ nínú rẹ̀ ẹ sì mọ̀ pé àwọn mọ̀lẹ́kà ò ní sọ̀kalẹ̀ àfi pẹ̀lú orí àwọn mọ̀lẹ́kà ò ní sọ̀kalẹ̀ àfi pẹ̀lú òbùkún wọn ò ní sọ̀kalẹ̀ àfi pẹ̀lú òkè látọ̀dọ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ìdínú tánàbí ọ̀sọ̀lọ́lá àdìsọ́là fi pàkíyèsí wa jàmáà ó ní gbogbo létí fọ́tò bá wà gbogbo létí abó bá wà gbogbo ilé tájábá wà màlẹ́kà kì í wọ̀ ilé táago bá wà irú aago tí wọ́n máa ń lò sọ́ọ̀sì tọ́ba wà bákan náà ilé tájábá wà bákan náà ilé tí fọ́tò bá wà fọ́tò ìtẹ̀ ẹlẹ́màrún ògiri ni àbẹ́ẹ̀rẹ̀ màlẹ́kà kò ní wọ̀ mi ẹnìkan náà bí ọba wọn bẹ kọ́ mọ́ wọn bẹ bí ọba wọn bẹ kọ́ mọ́ ẹ bá wọn sinmi nu a ẹ sinmi kórìí ẹ sinmi fún kẹ́ẹ̀. ẹ̀sìn fún fún ìbùkún subhanallah a ti sọ eléyìí ò dín màlẹ́kà kú lọ́wọ́ kò síbi tó wà màlẹ́kà wa náà ni ẹ̀yìn náà ẹ̀yìn náà máa yóò tẹ̀lé bẹ́ẹ̀ lọ́nà sọ ó níbi kíbi tẹ́ wa bá yín náà ẹ̀ lọ́wọ́ ah, káwọn àjọ àbí òye wa olè òfin ní kú ni à kékin bí ti kú kọ́ yọ ọ̀rọ̀ ọmú ni tó kú òsèw torí ẹ̀ àwọn mẹ̀lẹ́kà máa ń sọ̀kalẹ̀ nílẹ̀ ilẹ̀ tó kalẹ̀ nínú tó tún mú kí ilẹ̀ tó kalẹ̀ kó dáyàtọ̀ ó náà ní pé ọ̀la ni ìbàlẹ̀ ọkàn ni ọ̀la ni ìbàlẹ̀ ọkàn ni èèyàn á máa là kúrò nínú yọ ọlọ́run nítorí pé ní ọjọ́ yìí àwọn ẹni tí wọ́n ń ṣe tọ́lọ́run ti ṣe tọ́lọ́run ti ṣe tọ́lọ́run ọjọ́ yìí ọlọ́run ọba ọkọ̀ àkọọ́lẹ̀ pé wọ́n bọ́kùn ná kúrò lọ́rùn àwọn tó ti pàkọ́ lẹ̀ pọ̀ máa ná ni wọ́n tẹ́lẹ̀ tó salamun hiya hatta matla'il fajr ọ̀là nílò Lailatul Qadr títí tí ó fi di pàlù lọ́jà yìí akramakumullah nínú tó tún mú kí Lailatul Qadr ọ̀yà sẹ́yìn mọ òru mi tọ́lọ́ ti torí rẹ̀ sọ dídí súrà kàkàrà kò sí àfi Lailatul Qadr inna anzalnahu fi تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ليلة القدر كاكوكو ọlọ́run dákun fèmí pẹ̀lú rẹ̀ ṣe kòńgẹ́ rẹ̀ ọlọ́run ọba orí tí ń bẹ́ẹ̀ ọlọ́run ọba kò fi sí wa. nínú àdéhùn anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ilé ìtàkùn òrèrè àgbà wọn ó ní man qama laylatul qadr imanan wa ihtisaban. غفر له ما تقدم من ذنبه رواه البخاري ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ̀sẹ̀ fọlọ́ nílẹ̀ ìlẹ́tọ̀ kọ́tà torí pọ́pọ́ lọ́wọ́ bá gbọ́ àti nítorí pọ́dọ̀ lọ́wọ́ bá ní ti wẹ̀sán ọlọ́wọ́ bó ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹsẹ̀ rẹ̀ akramakumullah Ramadan ńlọ Ramadan ńlọ ààrin tá a fi lè mú dúró ńlọ ọkàn àwọn ẹrú ọlọ́wọ́ bá ń bàjẹ́ ń lọ ọkàn àwọn ẹrú ọlọ́wọ́n bá gbọgbẹ́ torí pé tó bá ti lọ ó kó ọ̀pọ̀lọpọ̀ oore lọ nìyẹn o ó yẹ ká gbìyànjú láti rí báwa náà sí ọ̀pọ̀lọpọ̀ oore nínú rẹ̀ nítorí bá méjì kọ̀ torí tó bá ti lọ ó tún bẹ̀rù àti pé gbogbo dáadáa tọ́lọ̀ bá fún yẹn sí nínú Ramadan àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́lọ́wọ́n bó fi sàn yẹn lẹ́sẹ̀ yàtọ̀ sígbà méjì sí Ramadan tó ẹjá gbìyànjú láti rí pé àwa náà kó dáadáa pamọ́ sínú rẹ̀ ọ̀pọ̀ àwọn dáadáa táyì ti ṣe tẹ́lẹ̀ ìyá máa sí pàápàá jùlọ nípa káláwọ́ wọ́n ní ànábì sallallahu alaihi wasallam lọ́gá àwọn ọ̀làwọ́ líláwọ́ rẹ̀ ọmọ wa kọjá sísọ lóṣù Ramadan lásìkò tí màlẹ́kà Jibril máa wá bá bánabi sallallahu alaihi wasallam máa kí Al-Qur'ani fún màlẹ́kà Jibril tí màlẹ́kà Jibril náà máa kọ́ ìjì tó ní agbára tó ń fẹ́ tí nǹkan kan ò lè dá dúró lọ bẹ́ẹ̀ la nàbì máa náwó sẹ́mi kan sì ti ròyìn ànábì sallallahu alaihi wasallam wọn ni kana yu'ti ata'a man la yakhsha al-faqr a máa bùnyàn lẹ́bùn ní ìbùnilẹ́bùn tẹni tí kì í bẹ̀rù òṣì a máa bùnyàn lẹ́bùn ní ìbùnilẹ́bùn tẹni tí kì í bẹ̀rù òṣì ẹ má wàá jẹ́ agbéra wa sí ikú ẹni tí à ń retí kó bùn àwa torí pé táà máa retí kọ́jọ́ kí

síyàmù wa ọlọ́nkọ́ gbà lẹ́sìn fún wa ìdúróṣẹ́sìn fọlọ́run ọba lóru Ramadan wa ọlọ́nkọ́ gbà lẹ́sìn fún wa gbogbo ọ̀nà tó ní kálukú wa fi ṣe tọ́lọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́mọ pọ̀ ti sì wà lọ́wọ́ ọlọ́mọ àṣẹ Ramadan ilé ní àṣẹ lọ fún wa ọlọ́mọ ọba oore tí Ramadan yìí bá lọ́wọ́ ní kálukú wa ọlọ́mọ bàjẹ́ àlékún oore ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún kọ́nà ọba kó bá wa síjú àánú wò wọ́n ẹni tó wà nínú kẹ nínú wa ọlọ́run kó ṣàlékún kẹ fún wa ẹni tó sì wà nínú dààmú àti ìpọ́njú nínú wa ọlọ́run kó bá wa mú kúrò ó ṣe bẹ́ẹ̀ fáwọn bàbá wa ó ṣe bẹ́ẹ̀ fáwọn ìyá wa ó ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ ìyá wa atẹnitọ́ lọ́mọ lálùkìyàmù ọlọ́run bá kó bá wa sí kárí ọlọ́run bá kó wa gbogbo wa ká máa bẹ láyé ká máa bẹ lórí Islam gbogbo ìgbà tó lọ́wọ́ bá gbẹ̀mí wa kọ́ gbẹ̀mí wa lórí andiman báwa rántí pé mẹ́sì eléyìí bá fi kọ́ aláṣẹ tó ní ká máa ṣe àti kó wọn àtàwọn mọ̀lẹ́kọ̀ọ́ nǹkan àwọn náà ń ṣe irú ẹ̀ wọn náà ní ká máa ṣe àsọlẹ̀ fún ọ̀gá tiwa anabi wa muhammad sallallahu alayhi wa sallam inna allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تكون معنا ولا تكن علينا اللهم كن معنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله